أنا يذكر له فقال بأبي يقول إلى نبينا محمد صلى الله عليه وسلم عباد الله أن يكون رمى وذلك السؤال مهم جدا في حياة الإنسان ينبغي الإنسان نفسه كيف ينال الإنسان محبة الله سبحانه وتعالى Inti aku orang Tuhan cara tu mesti Jadi kita Tengah luar Menjelawan Ini orang beri Orang yang dipilih báwo la ti fẹ́ níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmáàmù ìwọ̀n ìhàyà oríkè ọ̀gbẹ́ ní sí àkúyè ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀la báwo la ti fẹ́ níbi ọ̀rọ̀ ìmáàmù ìwọ̀n ìhàyà báwo ti ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmáàmù ìwọ̀n ìhàyà báwo ti fẹ́ níbi ẹ̀yìn ọ̀kan wa. عباد الله هي روح الله فاعلموا ان المحبه امر سري لا يجوز الانسان علمنا الله ذلك níbẹ̀ tó bá ti tó dáńtò ìbẹ̀ lọ fún ara rẹ̀ àdámọ́ kàní kò sí ẹ̀tọ́ máa rọ̀ dáná nínú gbogbo ènìyàn. títí tẹ̀ fọ́nà lára wa láàyè ń dúró ìsán ọ̀nà ìròyìn níta pátá ti kọ̀ǹtró rẹ̀ nílànà ìfọ̀kùnmọ́ àbẹ̀rẹ̀ tó wà wà nínú ọ̀nà ìfọ̀kùnmọ́ ìrọ̀lẹ́ ìrẹ́kẹ́ tó máa fún yàrá rẹ̀. àtàlẹ́ ní ìfọ̀kùnmọ́ ìrọ̀lẹ́ ìrẹ́kẹ́ àdéhùn àwọn àkàtà sọ̀rọ̀ wọn àwọn ọ̀sẹ̀ فيما أخرجه في اليومين وابن حبان والحاكم وتعاقب الهاجر ووصفه برجل قال النبي صلى الله عليه وسلم اللهم هذا قصدي فيما أرجو ولا تدرني فيما لا أرجو أنيها النبي صلى الله عليه وسلم إذا كل وراء إليه اسم الأمر لا تكمينا في جدنا يا ويهود صلى الله عليه وسلم إن في الأمر والله سبحانه وتعالى wọ́n fi mi lórílẹ̀ tí a tó lórí lágbára ìbára wà òun ẹ̀sìn àti màhábà ìfẹ́. ìdáwó ìbára wà ẹ̀rọ ọmọ àmọ̀dáwó ìyẹ̀wò ọmọ ọba àti màhábà ti àgbò ìtọ̀rí ìta tó ní ìfẹ́ ìgbẹ́kẹ̀lé tó fi gbé ìmọ̀ abẹ ní àràkó wa wa tó dá sí ọmọ àti ìwọlá òun àmọ́ wa. gbogbo káwọn fẹ́ ló káwọn ná ló wà láwọn ṣe ló bí a أيام باب الله أيام كلام الله أيام كلام الله لو كان يشبه فيها ما لله فيها ما ولا يستطيع الله سبحانه وتعالى قولا بذلك ربك رب العالمين قول بذلك رب الله سبحانه وتعالى واعلموا أن النبي صلى الله عليه وسلم هو أشد الناس لله سبحانه وتعالى وهو وفي حديث رسول صلى الله عليه وسلم وكان فرقا الله رسول صلى الله عليه وسلم وفي الدين يوم الخطيئة يوم قال الله يوم يوم سيدنا محمد صلى الله عليه وآله وسلم حتى حذر الله سبحانه وتعالى بل تفرغوا قليلا كما قال سبحانه وتعالى في سورة الكتاب واتخذ الله إبراهيم خليلا. يمكن الله ní ṣe ní ti ọlọ́run ọlọ́run wa ìjọba wọn ní ká ṣe fún ọlọ́run ọ̀rọ̀ ìgbàna ó yà pé ó ti ṣe oṣù káńpé ìjọba sọ̀rọ̀ ọlọ́run bá ń gbé àtúntò ọwọ́ ọ̀rọ̀ ìgbàna ní ọ̀rẹ́ ayò ìdẹ́gbẹ́ ńlá tí ọlọ́run wa ìjọba tó máa ń wọ̀ ọ̀dáyà lóṣù pàṣẹ ọ̀rọ̀ mọ́nà èyí tó wá ṣe ní ọ̀rọ̀ ní àbí ìfẹ́ náà. ẹ̀yin ọmọ ìgbà ọ̀gbọ̀n ẹ̀yin ọdún tó wọ́n ọdún tó wọ́n ọdún في المحبة إن أنت تذكر خليل صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ثم من إبراهيم يؤتي الدين جاء محبة للصلاة أنا من لا يؤتي من الرجل الزنا وإذا كان إذا كان إذا يؤتي هذه الدعوات إذا يؤتي الله ربنا محمد صلى الله عليه وسلم فما رأى رأى يعلمني بالدنيا يعلمني رأى الله سبحانه وتعالى ورد يعلمني ورد يعلمني ajẹ́ tí ó ti lọ́wọ́ ọmọ sùpáàlù ọ̀tàlá ọ̀rọ̀ ọ̀gá yìí tẹ̀ ẹ̀ ọ̀rọ̀ náà tí a máa ń náà wọ̀ náà ọlọ́run ti kó ọ̀sán ọ̀gá ọ̀rọ̀ ìgbàlódé wọ̀nyí náà àdókòwò ọlọ́run ọ̀rọ̀ ìgbàlódé wọ̀nyí náà sallallahu alaihi wa sallam àwọn méjèèjì ló nílẹ̀ tí láti pé àwọn ní sọ yìí lọ. Tọ́lá ti wá lé pẹ̀lú ìwá èrò kan ní ìrọ̀lẹ́ àti ẹ̀rọ ìsọ̀nà sallallahu alaihi wa sallam ìgbà tó wá lọ ní sọ yìí lọ lórúkọ tí wọ́n sọ yìí adéwọ́jẹ́ ìgbà wọ́wọ́jẹ́ ìrọ̀lẹ́ àdúgbòrànjẹ́ mọ̀tánà lórúkọ náà kò ní pàdé ìjẹta ní gbogbo àwọn èyí tó adéwọ́jẹ́ ayélujára ẹ̀fọ́dúnrún mọ̀tánà tọ́lọ́gbọ́ àwọn ìrọ̀lẹ́ ìgbà wọn ti lọ́jọ́ pàdé ìjẹta àdúgbò bá ti ń gbé yọ àdúgbò bá ti ń gbé gbogbo ọ̀rẹ́ ẹgbẹ́ ìgbọ̀rọ̀ yìí torí pé ilé ìwé náà yìí ẹgbẹ́ wa ti kà fúnra wa kí ni àwọn tó ń jẹ́ pàdé ìrọ̀lẹ́ kí إبراهيم بنى نفسه نبي الله إبراهيم وأن نبي الله صلى الله عليه وآله وسلم عباد الله أيام الله أيام الله مع سلامه تبني الآن ذكر سبحانه وتعالى يمكن تكون لم على ذكره وهو ذلك من الله طبعا ذكر الله سبحانه وتعالى هناك أسباب كثيرة منها هذه الثلاثة أقوى الأسباب الأول النظر في وجه الله سبحانه وتعالى لنعمه سبحانه وتعالى بالعطاء والمغاية الثاني هو محبة ما يحبه الله ومحبة ما يحبه الله سبحانه وتعالى والثالث هو ذكر الله بأنواع الذكر من صلاة وصلاة وقيام وطلب العلم وما إلى ذلك أيها الأخوة الكرام، يجب أن نقول أن الله سبحانه وتعالى àwọn oníṣìṣẹ́ ọ̀nàpọ̀ sí ẹ̀yìn oníjọ́ èyí sáàjọ kan jẹ́ ìrẹ́ta tó ní ẹgbẹ́ orí yára ìdílé àwọn ọ̀nà tó bá ti ní àwọn akíní ìbẹ̀rẹ̀ ọ̀la. alákọ̀ọ́kọ́ bẹ ìlànà wa òun náà ní bí àwọn arúgbó ó máa wù ní bí ọ̀dà ọlọ́wọ́ ọba àti àwọn orí ìjọba àti orí ìta ọlọ́wọ́ ọba ìjọba ti ká ní ọ̀dà àlẹ́ yóò máa wẹ̀ dákọ̀dà ọlọ́wọ́ bá ta ikú ọlọ́jú tọ̀tọ̀ lórí òní ọlọ́wọ́

ما يحب الله يقولون ما يبدأ من الأعمال بما وجه يقول فن القرآن يقول فن السنة سواء ما يمتع والكاية سواء ما يقول لك الله أمر بالجواب وتحدث ما يحب من من الرجال عند الأشخاص gbogbo tó náà bá nífẹ̀ẹ́ nínú àwọn èèyàn àwọn àgbẹ̀kẹ̀ ọlọ́run náà bá nífẹ̀ẹ́ wọn á ìwọ́n ọ̀rọ̀ ṣùgbọ́n ìwọ̀n náà ló ti jàmbá náà ilé wa pọ̀ sáré nínú ọ̀sán láti rí ọlọ́run wa nínú ẹ̀yìn ọlọ́run yòókù mọ̀sílì wà ọ̀sìtò ẹ̀yìn ọlọ́run yòókù mọ̀sílì إن الله يحب المتقين إن الله يحب الأولين ويحب المتقين gbogbo àwọn ọ̀sẹ̀ yìí bá máa ronú bí bá máa ronú bí pa pé ọ̀nà àgbọ̀rọ̀ nífẹ̀ẹ́ dáadáa ẹ máa ń ṣe dáadáa tí ẹ máa ń nífẹ̀ẹ́ dáadáa tí ẹ ń ṣe nítorí ọlọ́run àti ìrọ̀lá ọlọ́run ló ti fẹ́ tí ẹ máa ń ṣe lẹ́lẹ́ ọlọ́run yá ń ṣe lẹ́lẹ́ ọlọ́run ló ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn bẹ́ẹ̀ aláṣẹ fún wa tí wọ́n lọ́wọ́ àlàyé alágbèbẹ́ yóò fi ẹtí máa fẹ́ bọ́ọ̀ aláṣẹ o àti kó fẹ́ bọ́ọ̀ aláṣẹ inú àwọn iṣẹ́ yóò fẹ́ bọ́ọ̀ aláṣẹ inú àwọn akẹ́lẹ́ fún wa wà sí ìyá ìnáwó àwọn ìṣègùn ìgbàlódé ìnáwó àwọn ìṣègùn ìgbàlódé wọ́n ti ṣègùn ayọ̀ ìgbàlódé ìgbà tí wọ́n fáyọ̀ lọ́wọ́ wa tí wọ́n fi ìṣàkóso fáyà rẹ̀ ìyẹn tó ń fún fáyọ̀ lọ́wọ́ wa tí wọ́n ti kó لمن لمن يدعو الإسلام عبادة الله أن يعبد الله تقوى الله يمكن أن يكون الله وهنا ذكر الله عن القرآن أما من جرى عن الوجود من القرآن فمن يدعو صلى الله عليه وسلم عن كونه لا تفرد الله ọ̀rọ̀ ẹni àdúgbàsílà àdúgbàrọ̀ ni ọ̀rọ̀ ẹni àdúgbàsílà kódà kí ẹ máa wọ́n nígbà kí ẹ máa gbọ́ púpà gbogbo títí àwọn àlòdẹ́gbẹ̀ ó pọ̀ náà nígbà òkè òkúra ìgbàlọ́wà ẹ̀yẹ òkè ọlọ́ọ̀la àwọn nǹkan wọ̀nyí nígbà òkè òkúra láti máa jẹ láti máa fi ìgbàlọ́wà ọ̀la ìgbàlọ́wà máa ń lọ sàárà wọ̀n náà kọ́ وقال الآخر نحن فيها الخبرة يقوى في اليوم المتبادل عليه تعرف الخبرة والدين وإنها تجنيه كيف يحبك الله والله سبحانه وتعالى báwo ti wá nípa ìjọba ọmọ ìbẹ̀rẹ̀ èyí mìíràn èyí gbàrẹ̀ èyí wọ́nyà èyí wọ́n ìdájẹ́ èyí ti àwọn ẹ̀rọ èyí ti àwọn alùpùpù èyí ti àwọn olùpadà náà wọ́n ra ìjọba ọmọ ìbẹ̀rẹ̀ ní àwọn ọmọ ìbẹ̀rẹ̀ ìpanu ìpanu ààrẹ ààrẹ ọ̀sẹ̀ ìgbẹ́gbẹ́ ìpanu. àbúrò ìjọba ọmọ ìbẹ̀rẹ̀ يدعي محبة الله وهل الله سبحانه وتعالى يحبهم أو لا يحبهم وهناك آية في القرآن يقول عنها علماء السنة يسمونها سبحات الأمة بالآية المية أو آية الامتحان ألا وهي قوله سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يؤذنكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل اطيعوا الله والرسول فان تولوا فان الله لا يحب الكافرين على رب الله أطول إجابة يقول بذلك هو محمد صلى الله عليه وسلم أيها رسول الله تاب الله ومحبة الله يبقى الله يبقى الله ومن يجي ربي aláwọ̀ kọ́lá ti gbọ́ ìdúró alákọ̀ọ́kọ́ yẹn nípa pé kí wọ́n kó máa sọ pé òun níbi ọlọ́run ìfún bí ọmọ lóun níbi ọlọ́run ìfún ayé ọmọ lóun níbi ọlọ́run tẹ̀wéèmù lóun níbi ọlọ́run ẹ̀kọ́ ayé lóun níbi ọlọ́run kálukọ́ akọ́ra kẹ́kẹ́ ká kálukọ́ máa yẹ ọlọ́run náà lòun níbẹ̀ ẹ̀wọ̀n ọmọ sódì wọn kà ń lọ pàlú bàndínì wọn làwọn ọ̀dọ́ tó ń kọ́ báyà àyà ní bàndínì wọn. olùwàkàwọ̀lá báyà sọ́kọ̀ aláàbá àwọn ọlẹ́yìn fọ́nà tó wọn kọ́kọ́ sọ àwọn ìyá sọ̀rọ̀ bá ìyá sí wọ́n mọ̀ tí wọ́n bá yà wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ bá ìyá sí. ẹ mọ̀ láwọn àmì wọ́n mọ̀ tí wọ́n kọ́ lè gbé òun ìyá àwọn ọ̀dọ́ èyí ò ti kúkọ́ ní wọn tọ́lọ́ ti di àti ìṣe wọn ẹ̀rọ àti gbogbo ọ̀sẹ̀ àti ìṣe òun. àwọn ọ̀sẹ̀ ń tẹ́lẹ̀ bàtí ó tẹ́lẹ̀ ní wàhálà ìgbà wọ́n ní àwọn ẹni ọ̀rọ̀ ọ̀rọ̀ ni àwọn òrùlé ọ̀rọ̀ ni àwọn àdúrà ilé àtọ́gbà ni àdúgbò ẹ̀kọ́ tó rẹ̀ ẹ̀kọ́ tó tẹ̀lé tí wọ́n ní gbogbo ẹ̀sẹ̀ lẹ́kùn náà ìwọ́n ló gbé ọdún ẹ̀wọ̀n ti jọ yìí ìdí ló tẹ̀lẹ̀ inú wa náà láti gbogbo àtọ́ pàrà yìí ló ní ara àwọn yorùbá lẹ́yìn ìwé gbogbo táwọn ṣe yìí àwọn tó ṣe jọ náà wọ́n ti máa lò wọ́n ta àlà yìí ẹ̀wọ́n jẹ́ra kíkà ìwé gbogbo tàbẹ́ ìjẹ́ ẹ̀rọ kí ló ti jẹ́ wọlé ọ̀sán tó wà ní kọ́lá sí ìwé ọ̀sán wà yìí ọlọ́run nígbà ẹ̀bá ti kí ló ti wọ́n sánúwà yóò wọ́n ní ti ọlọ́run wa ti máa lò wọ́n ta àlà ẹ̀wọ́n Sunday venue, ọ̀túnla, tí wọ́n gba ìlà mi, aláǹdà láì mi, a tó kàwé lẹ́gbà mi, àbádọ́kùnrin akúnlẹ̀ mi, pàdé ìlú lọ́nà, mo ti ká fẹ́ lọ́nà láì mi, tí mo ti wà náà yìí, àwọn tí mi ọlọ́wọ́ bá yìí, ẹ̀gbá àgbàlùmá, ẹ̀yìn orúkọ ọlọ́wọ́ bá. Àwọn táwọn náà sọ pé a ní ti ọlọ́wọ́ bá yìí jẹ́ lọ́sùn náà ń bọ̀ sàráyà àti gbogbo àwọn tí wọ́n kù kì í tó kù fún ẹni pé ìjẹ́ ọlọ́wọ́ bá wọn nífẹ̀ẹ́ wa ìjọ náà wá sí ìjà àwọn ará wọn nítorí ọ̀la ní gbogbo àwọn ìjọba ẹ̀ka ìṣẹ̀lá yìí ẹ̀rọ̀bí àtúráàbù wọn pa màálù aláwọn tí wọ́n lè àwọn tọjọ́ mi tí ó ní àwọn tọjọ́ mi ìdájọ́ mi ní kódà àwọn ẹ̀rọ náà wọ́n fi ogé òbí ní yóò fi yóò jà lẹ́yìn sọ́wọ́ bá wà lọ sẹ́lẹ̀ àìsàkàrún àìsàkàrún ìjàrún ẹ̀kẹ́ ní ìmá lẹ́yìn sọ́wọ́ bá wà lọ sẹ́lẹ̀ sọ́wọ́ mi ẹ̀dí ní kóòlù wọ́n ní àwọn ẹ̀rí ní ìmá lẹ́yìn gbogbo àwọn ẹ̀rí ìwọ́n àyè láyè wọ́n ní máa wọ́n nígbà tí wọ́n ti dẹ́kun kò ní sí làtà yìí bí wọ́n wà ní. Orí tí ni, ìyá tó kó ní sísà yìí owó tó débi bá dẹ́kun wọ́n mú ọ̀yọ́ lọ́wọ́ tó wà lọ́wọ́ yáyá. Àwọn ọ̀sẹ̀ òṣùwọ̀n tó wọ́n tó kéyìn wọ́n kò sáànù wá. Tọ́wọ́tọ́wọ́ àti ìgbọ̀nsẹ̀ wọ́n tó kéyìn tó sẹ́nu wá ọ̀rọ̀ àlè wàsálà ẹ̀wọ̀n ìjà. Kẹ̀mọ́ báwo sọ̀rọ̀ nínú ìbáṣepọ̀ ilé ìgbọ́nsẹ̀ owó ti ju àwọn ọ̀sán lọ. Àdókòlè lọ́kẹ́kẹ́ táwọn ẹ̀kú lálẹ́ máa jẹ́ ẹ̀yìn alẹ́kùn máa jẹ ká yín tẹ bá ti wá lérè àyíká àkọ́kọ́ àti ìyẹn tó kọ́ ọ̀la wọn náà wọn ní ìbẹ̀rẹ̀ wọn ọ̀la wọn náà wọn ní ìjàmbá ní ìfọwọ́ ọ̀la ọ̀la ìwò sẹ́sẹ̀ àwọn sábà tí wọ́n kọ́ ayé kọ́ ní máa tó jọba tó kọ́ra lọ́rọ́ ni ayé fi ayé tó méjìlá wọ́n fi tó méjìlá ẹ wò tó wá kó wá ní yóò wọ́n fa tó wá ká yín wò ó ra ọjọ́ ọdún ẹ̀ka ó dára ẹ̀ka ó dára yóò tẹ́yìn ọ̀yá ìdíhàn ìyá ìdáwó ìyá ọ̀yá máa kọjọ́ lọ wọ́n fi dúró jẹ̀ mẹ́wàá ní méje ní bóyá àwọn ìṣe gbà ṣe ìrọ̀lẹ́ tí wọ́n gbà tí ò tí ò tí ò tí ó bá àmà ẹ̀jẹ̀ ọ̀rọ̀ èyí ò kà sí àdáadáa ìwọ ló máa ń wọ́n wá jẹ́ ìrìn àdìbá lọ́wọ́ gbogbo ìbára ìgbà ojú tí ó láyé lẹ́yìn ayélujú méjìlá ìdá ń pè ayélujú méjìlá yìí ó tún àbí lọ́pọ̀lọpọ̀ ọ̀nà tí kò àkọ́kọ́ lọ́jọ́ ti lára àlọ́mọ́ òun náà ni ọlọ́run tó fún abẹ́ òní kó tuntun yẹ kó lọ́wọ́ ha pàṣẹ ìròyìn yóò dé gbogbo lọ́wọ́ ọlọ́run máa yẹ lọ́wọ́ ní ti ọkọ̀ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ sẹ́nà tó kọ́ náà tí ó dùn pé àwọn ẹgbẹ́ ọlọ́run máa yẹ látara ń sọ pé yóò owó orí pé wọ́n ti sọ fún akó ní ìjọba ọba yìí ìjọba ọba yìí ti àìsàn káàdì ìwọ̀n náà wọ́n ti sọ fún ìpínlẹ̀ fún ọba ara pàtàkì orí ìdòwò ìwọ̀n àdínkù ọgbọ́n àwọn ọ̀nà ọ̀sán àkókò gbogbo ayé tó tó wájá sí lóòótọ́ lẹ́yìn ìfẹ́ ọlọ́run látara quran látara tìláwà látara ìfẹ́lá àdínkù lọ́sẹ̀ ìfẹ́ ẹ̀yìn ìfẹ́ ọlọ́run lóko ni pàtẹ́kì lórí èmi àdínkù yẹn pẹ̀lú ẹ̀wọ̀n tó wọn bá fi àpẹẹrẹ lẹ́yìn ìwọ̀nyí pé alihamudulilá èyí ní ìfẹ́ ọlọ́run اتباع النبي صلى الله عليه وسلم láti máa wọ́n gbogbo ẹ̀kọ́ bá jọ ń bí dáa yàtà kúkìrì yàtà kúkìrì yàtà kúkúrò rẹ̀ kí ẹ̀jẹ̀ láyé ọlọ́run ti kí ni o òun ti lọ́wọ́ ọ̀la òun ti ti lọ́wọ́ ọ̀la ìlú ti gbé ayé ẹ̀sìn bá ọ̀nà ní ìfọ̀sọ̀kọ̀ ọ̀la ìwọ̀sẹ́là lẹ́yìn ẹ̀yẹ́ máa ń sọ wípé èyí lẹ́nu ṣe kó wá máa rọ̀ kúrò tọ́lọ́rùn ní ìjọ ọlọ́run tọ́lọ́rùn ní ìjọ ọlọ́run ra yóò ń jọ kíjọ́ lórí aṣọ sí sẹ́lẹ̀ lórí ìgbàlẹ́ ìgbàlẹ́ ìlò lórí ìgbàlẹ́ ìlò lórí ṣe yìí táwọn ológun kan ní ṣe táwọn ológun ní ayé àlùkò wọ́n wọ́n lọ́kàn nígbó tà lórí òwá sí ilẹ̀ àwọn òbí ààrẹ àgbẹ̀gbọ́ bàtà ń ṣàkàndà ọ̀rọ̀ tó sọ yìí wọ́n ni ó kódà òṣùwọ́n ni ọ́ ní kí wọ́n jẹ́ bílà wọ́n lè ní sí ọ̀dọ́ ìgbìmọ̀ rẹ̀ táwa wò fẹ́ fi ṣe àti táwa gbọ́ máa fẹ́ fi ṣe táwa wò fún ẹni tó ọgbà ọgbà ni wọ́n sẹ́nà yóò dá ọdún tó náà lójú pé ẹni yìí kan sí èrò tó kéde o òun ní ti ọlọ́run ọba ni ṣùgbọ́n ọba ni ọlọ́run sùpáàlù ọ̀dà àlà kò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ìṣẹ́ ọlọ́run ọba yẹn òun ga jù bẹ́ẹ̀ kí wọ́n ti ní yọ kí ẹ̀ mọ̀ wá ọlọ́run bí wọ́n ti ní bẹ̀rẹ̀ ọba yẹn ó ní pàtàkì tó ìwọ̀n ìwọ́n ni òun pàtàkì tó wọ́n náà wá ní bẹ̀rẹ̀ ó ti fi ọmọ ọba rẹ òun pàtàkì tó ti ọmọ ọba tó máa ń lọ wọ̀ta àlà ọmọ ọba ní bẹ̀rẹ̀ ìdúgbò ọmọ ọba ní bẹ̀rẹ̀ yẹn òun oníṣẹ́ kan tó ga jù tí ò sì dàgbò dàgbò máa òun ní kó lè dé òun ọmọ ọba àbúrò ọmọ ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àbúrò lọ́wọ́ àwọn àbúrò wọ̀ta àlà inú orí ẹni ń bẹ ní bẹ̀rẹ̀ إذا أبى الله عبدا نادى جبريل ترى من الثانية ينسي روعه ولا جبران النبي صلى الله عليه وسلم روعه عبد جبريل فإن الله يحب فلانا وجبريل روعه من مثل لا رجع وما لا رجع روعه من مثل البيت فأحبوه إما يفعل لهم جبريل جبريل روعه السماء ينادي أهل السماء يوعى قبوة عمسان في السماء sí ọmọ aláìka pé àwọn ọmọ nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá láti ń lọ gbogbo ẹ̀rọ nífẹ̀ẹ́ ẹ̀wọ̀n. ìdí ọlọ́run ni wọ́n ní ọwọ́ jẹ́ ti fún náà àjẹsọ̀ ọlọ́run rẹ̀ fún náà ọlọ́run wa nífẹ̀ẹ́ lágbára bẹ́ẹ̀ ọlọ́run wa lọ́wọ́ ti bẹ̀rẹ̀ ìlú ọlọ́run tó ń gbogbo ìwọ ti pọ̀ tó yẹn. àwọn tó wọn jíjẹ rẹ lẹ́yìn ìgbà yẹn wọ́n ti wọn nígbà wọn tó lé ayé ipò gbogbo ẹ̀dá ayé láwọn tó dá àwọn tó wọn jíjẹ ọlọ́run tí wọ́n jíjẹ ọlọ́run tó tún wọn jíjẹ rẹ. kí wọ́n gbogbo wàhálà ìyọ́n tó wọ́n kàkiri òmùfẹ́ àti kí n tẹ́ mi tẹ́kọ̀ máa jíjẹ mi àti gbogbo ẹ̀rọ máa jíjẹ mi òun ti sàn án rẹ̀. ó wò ní kí n ẹ̀rọ àwọn káfí ti dùn fún wa nígbà wọn máa ń tún kẹyà ọ̀pọ̀ wọn àwọn ọ̀rọ̀ sẹ́là wọn àwọn ti jẹ́ nìyẹn wọ́n tún wá sọ fún níbi ọ̀rọ̀ wọn wa tó ń ti sọ̀rọ̀ à máa ń pamọ́ lẹ́kùn dáadáa gbogbo ìgbàgbà tó ń jẹ yìí tó o bá ní wọn bá rẹ̀ lọ́kọ́ فاسألوا أهل الذكر إن كنتم لا ما تقولوا كده عشان كلامه ما أنت أروح تسمع كلامه كده òní nínú kẹtàrà rẹ yẹn o lórí màjí ló tán o màjí o nàbí o tán o kọ̀ọ̀rẹ́ kàrà rẹ o kàní ma bí o o ma tètè láwà o ma gàdà kúta o ma mọ̀ náà dáadáa o ma mọ̀ ẹ̀jẹ̀ tètè ha ìyẹn mo tètè láwà látàrọ̀ yìí yóò tó dé ìláwà rẹ ìrà rẹ ga sùpánùmá ìrọ̀ àtúntò tó yóò tẹ̀sán wọ́jà púpọ̀ àwọn kẹ̀yìn tí wọ́n ti kàrà wa orúkọ ilé tẹ́lẹ̀ fún wa lọ́dọ̀ àwọn àtúntò ọ̀gá àyà ìbáṣọ́ wa yípa rí bá a ti ti wá sọ yẹn lọ́sọ̀ wá wọ pé yóò sọ fún ìbéèrè sí ẹjú wọn níbẹ̀ òun náà rí wọn náà máa níbẹ̀ òun yẹn máa níbẹ̀ òun lọ́wọ́ máa níbẹ̀ bẹ́ẹ̀ náà yóò fi wọn sọ fún ìfọ́nà bá bí wọ́n fi pàyẹ́yà òbílà. ẹ̀yìn máa ń gbé ọ̀sán bí wọ́n láti láì jẹ̀ táwọn máa ń gbé oṣù sí àwọn ìjọba lágbájá ọ̀sán ọlọ́run máa ń ojú àwọn máa ń jẹ́ àwọn bí ẹ̀rọ ẹ̀mí tọ̀rọ̀ àdìgbọ́já ti pé torí káwọn máa sọ pé mi láìsí lágbájá mo ní èdè lágbájá mi níbẹ̀rẹ̀ tí ẹ̀rọ tó ti tẹ̀lé pé èyí pé mi ẹ̀rọ ìgbéhùn ìgbéhùn ó lè fẹ́ni tí gbéhùn ó lè fẹ́ni tí gbá rẹ̀ tí àwọn ọ̀dà adágbọ̀ yẹn ṣùgbọ́n kò gbé gba ọ̀nà tí àníkùn ọmọ ọ̀rọ̀ sẹ́nà gbé gbà àdúgbò báwo ní ti wá rí kí ẹnu òkùnkùn ló darí ó ti dàgbà tó wọn ti tó kùn láti ṣe kọ́ èyí ti lọ́dọ̀ ọmọ àti lọ́dọ̀ òkùnkùn wò ní bẹ̀rẹ̀ ilẹ̀ wọ́n ti mọ ewu ti ń bẹ nínú bídà gbogbo àwọn tó ń ṣe bídà yìí ní gbogbo ọmọ sí ewu pé àwọn ní ti rọrùn àwọn ní ti àti sọ̀rọ̀ wà bẹ̀rẹ̀ sẹ́là pẹ̀lú kára tó kù wáyé á ń ṣe kàn sáwà ní òkú wa náà ní kí ẹnu ní ti rọrùn ọba ọba ní kò sáwà ọba yọ̀ ọ̀dùn gbọ́dọ̀ dákẹ́ lórí bídà torí pé ní bídà yẹn ti yóò padà bá ayé ti fi ọlọ́wọ́ padà náà ju lébi rí máa ṣe káàkiri máa sọ gbogbo ayé káàkiri ọ̀tá ìrẹ̀lẹ̀ èyí ní ẹ̀rọ náà kọ́lọ́ máa ṣẹlẹ̀ sí láti dákẹ́ ibẹ̀ láti máa dáhùn èyí ti bẹ̀rẹ̀ láì máa tẹ̀lé tó náà ní sọ̀rọ̀ اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقومنا إليه اللهم يا مقلب